ẹ káàbọ̀ padà lórí tẹ̀lé matrix àti determinant náà la ṣe wà mo dúpẹ́ pọ̀ ní ọwọ́ wa tí a fi èsì ìpèníjà ẹlẹ́ẹ̀kejì sọwọ́ sí mi ó ṣe pàtàkì ká sọ tí èsì ìbéèrè náà jẹ torí àǹfààní àwa tí a ṣe ṣùgbọ́n ó kù díẹ̀ káàtó ká gbà ẹ mú gègé yín kẹ́ bá mi ká lọ. bó wà ní ẹ̀yà àwọn eléyìí náà wọ́n ní if m is equal to two three two minus two show that m squared is equal to 10i. So the, where i is identity matrix two by two. Ẹ má gbàgbé identity matrix pé diagonal matrix náà ni o. Ṣùgbọ́n tó gbé àwọn element tó wà nínú leading diagonal tiẹ̀ unity ni o. Mo rò bó ti yé mi báwọn. Bólá ṣe àṣeṣe lẹ́yìn náà m square òun náà ni pé m times m. Mo rò bó yé mi báwọn m times m. Ó Oh, yeah two three ọdí oh, mm ní ẹ ẹsẹ ẹ rántí mm so two times three two three two minus two so ti yé báwọn ẹ mọ̀ pé row wise two three two minus two so ti yé báwọn ẹ multiply rẹ ẹ mọ̀ gbàgbé o a máa multiply ó dàbí kẹfẹ ṣe léyìn náà pé x plus y ṣe gbàgbé FOIL method wa ṣe pé multiply out a ò kọ́ mọ́lá ọkọ yìí a fi multiply àwọn dàdàngọ́mì yìí méjèèjì kátó tó mú ẹlẹ́ẹ̀kejì kátó wọn fi multiply rẹ̀ ọ̀yà màá kọ́kọ́ mélé yìí báyìí màá fi multiply àwọn ró yẹn àti kólọ́mù yẹn lọ́yọ̀ kọ̀ọ̀kan ṣùgbọ́n kí n tó ṣe ẹ jẹ́ kọ́kọ́ wò pé ṣé wọ́n wà conformable so wà define kí ni kí ni alákọ̀ọ́kọ́ order alákọ̀ọ́kọ́ two by two kí ni order ẹlẹ́ẹ̀kejì náà two by two ajá sí pé kólọ́mù alákọ̀ọ́kọ́ papọ̀ mọ́rú ẹlẹ́ẹ̀kejì ẹ̀ mo lè rí wọn multiply màá máa get two by two náà padà ó yẹ ẹja mọ̀ ṣe ó yá alákọ̀ọ́kọ́ times alákọ̀ọ́kọ́ two times two four plus ẹlẹ́ẹ̀kejì times ẹlẹ́ẹ̀kejì eléyìí three times two six ẹ̀pọ̀ gbà farabalẹ̀ àti mú ròyìn àti fi multiply dàdàngọ́mì yìí a tún mú ròyìn náà a tún fi multiply arákùnrin yìí náà ọ̀yà two times three six three times minus two minus six ẹ dákun sóyè wàá báwọn ẹ rí i pé a ti parí iṣẹ́ ró alákọ̀ọ́kọ́ nìyẹn ẹ tún bọ́ sí ró ẹ̀kejì náà ẹ tún fi multiply wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan mo bó ti ń bá wọn yóò tún jẹ́ kí ni o ró alákọ̀ọ́kọ́ yìí pọ̀ mọ́ kólọ́mù alákọ̀ọ́kọ́ yìí two times two four minus two times two minus four two times three six minus two times minus two plus four ajásùgbé ọmọ fún mi ní kíni o ten uh-huh. zero Abi zero Abi ten mo bó ti ń bá ẹ gbé tẹ bá ṣàkíyèsí rẹ ten kọ́ máa lè gbé jáde. Uh-huh eléyìí okùn kí ni one zero zero one kí lẹ ṣàkíyèsí kí ni one zero zero one yìí kí ló jẹ́ ọ́nù tá kọ́ identity element lọ́ndà kí ni o two by two ajásí pé ẹ máa jẹ́ kí ni o ten i two by two wọ́n á pé i two by two òun náà ni pé kí ni o identity element tó jẹ́ pé ọ̀dà rẹ̀ jẹ́ two by two so ti yé mi báwọn so ní tí mo tún fẹ́ fàyọ́ bíbá yìí ẹ rí i pé mo ní identity element ní tòótọ́ ni o àbí identity matrix ni o ṣùgbọ́n identity matrix yẹn under multiplication ẹ má gbàgbé òfin identity uh, identity element òun náà ni pé kí ni o kí ni mo operate pọ̀ mọ́ element kan tí ó mọ̀ fún mi ní element yẹn padà tá a bá fẹ́ ṣe é nípò matrix náà ni pé kí ni kí multiply matrix wo màá máa multiply pọ̀ mọ́ matrix kan tí ó mọ̀ fún mi ní matrix yẹn padà kí ni màá máa multiply pọ̀ mọ́ one two three four tí ó mọ̀ fún mi ní matrix yẹn padà òun náà ni one zero zero one ẹ gbé tẹ bá multiply matrix yìí pọ̀ mọ́ one zero zero one yóò mọ̀ fún wa ní one two three four padà ó yẹ já dán one times one one plus two times zero zero one times zero zero plus two times one two three times one three plus four times zero zero ẹ dákun tó bá ń dàrú mo rọ aka tún wò kò lé rárá ọyà á tún mú rò yẹn náà fi kólọmù ẹlẹ́ẹ̀kejì three times zero zero four sotí yóò máa fún wa ní kíni one two three four ajá sí pé a ti mọ additive identity additive identity London matrix ni òun ní zero matrix àdẹ̀mọ́ multiplicative identity báyìí náà òun náà ní kí ni o identity element identity matrix under kí ni o under multiplication.